mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá gbé mi wọ̀ ó yá wa Jésù Olúwa wa á dára fún wa bá ṣe ṣe program yìí lórúkọ Jésù ẹ jọ̀wọ́ mo fi Ọlọ́run bẹ̀ keep on sharing it keep on telling people to join ẹ já gbàdúrà lẹ́ẹ̀kan sẹ́yìn ọmọ Ọlọ́run any Christian without power is a Christian that will soon become a prey in the hands of the devil. And imagine, kòkò ìdí àrò <laughs> bàtà wà ní kékeré àrò tó bá tutù kílẹ̀ tó mọ́ ẹ̀ máa tẹ́dí ẹ̀ ti máa lọ ṣàbà sórí ẹ̀ ṣùgbọ́n àrò tó bá ń gbóná ordinary cockroach kò ní débẹ̀ bí ayé mi àti ẹ̀yin bá kún fún agbára ọlọ́run àìsàn ò lè dúró bí ayé mi àti ẹ̀yin bá kún fún agbára ọlọ́run a ò lè ráhùn bí ayé mi àti ẹ̀yin bá kún fún agbára ọlọ́run èṣù ò lè tẹrí wa bá ẹja gbàdúrà lówùúrọ̀ ẹja sọ fún ọlọ́run jésù wípé bí mo ṣe ń lọ yẹn o èmi yóò rẹ ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ṣe yín bá ọlọ́run sọ̀rọ̀ olúwa agbára wọ̀ mí lówùúrọ̀ yìí agbára ẹ̀mí mímọ́ olúwa gbé mí lówùúrọ̀ yìí agbára ẹ̀mí mímọ́ olúwa gbé mí lówùúrọ̀ yìí power of holy spirit lord fill me this morning empower me with your spirit ẹgbẹ́ òsókè gbàdúrà orúkọ jésù orúkọ jésù. ayérayé ayérayé ayérayé mo gbàdúrà lówùrọ̀ yẹn agbára mẹ́mímọ́ rẹ olúwa gbé wọ̀mí ọ̀run gbé wọ̀mí olúwa gbé wọ̀mí agbára mẹ́mímọ́ agbára mẹ́mímọ́ agbára ẹ̀mí mímá lórúkọ jésù olùbàrà olúwa yọ̀ǹda fún mi bàbá yọ̀ǹda fún mi gbé agbára rẹ wọ̀ mí olúwa gbé agbára rẹ wọ̀ mí olúwa kún mi fún agbára ẹ̀mí mímá ó yá kún mi fún agbára ẹ̀mí mímá ẹ̀mí mímá ẹ̀mí mímá ẹ̀mí mímá ẹ̀mí mímá ẹ̀mí mímá ẹ̀mí mímá lórúkọ jésù ó yá wọnú mi wá ẹ̀mí mímá lórúkọ jésù ó yá wọnú mi wá ẹ̀mí mímá lórúkọ jésù kristi ó wọnú mi mi wá ó yá wọnú mi wá ó yá wọnú mi wá ó yá wọnú mi wá ẹ̀mí mi má ni mo fẹ́ ẹ̀mí mi má ni mo fẹ́ lórúkọ Jésù ìbàlà olúwa máa bọ̀ ó yá máa bọ̀ ó yá máa bọ̀ ó yá máa bọ̀ ó yá máa bọ̀ ó yá máa bọ̀ ó yá máa bọ̀ Jésù Kristi olúwa wa Jésù Kristi olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe rí kìrìsìtẹ́nì tó bá wà láìlágbára ó dàbí ẹni tó lọ ra tẹlifóònù ṣọ́ọ̀bù brand new phone and manufacturer dẹ̀ sọ fún nínú manual pé before you use this phone charge it for twenty four hours ẹnìyẹn wá gbé fóònù délé brand new phone ó dẹ̀ ń tẹ fóònù fóònù ò tàn ó dẹ̀ ń tẹ fóònù fóònù ò tàn ó dẹ̀ ń tẹ fóònù fóònù ò kì í ṣe pé fóònù yẹn ní capacity láti ṣiṣẹ́ ṣùgbọ́n instruction ni wípé battery phone yìí ti lọlẹ̀ because of shipping because of this and that charge it for twenty four hours ó dìgbà tí phone yẹn bá gbà ná sára kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ bí ayé ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì ṣe rí nìyẹn many of us will carry grace will carry power but we have not activated that power many of us we have potential eléyìí tó máa jẹ́ ká bá ọba jẹun ṣùgbọ́n a ò ní agbára láti activate potential yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ipò tí a wà lẹ́yìn kan ló yẹ ká wà torí ohun ọlọ́run ti gbé fún wa ṣùgbọ́n agbára tó máa gbé ògo yẹn jáde kò tí ì wọlé wá ẹ jọ̀wọ́ mo fi ọlọ́run bẹ̀yìn ènìyàn lè ní ògo bí ò bá ní agbára ó lè kú tògótògó ènìyàn lè ní ògo tí ò bá ní agbára wọn lè má gbọ̀hún ẹ̀ lókè ẹ jọ̀wọ́ ẹ gbàdúrà yẹn dáadáa agbára tó máa gbóhùn ayé mi jáde agbára tó máa gbé ayé mi jáde olúwa gbé ìwọ̀ mi lówùrọ̀ yẹn power that will activate the glory of my life power that will take me to the limelight power that will take me to where I'm supposed to be olúwa gbé ìwọ̀ mi lówùrọ̀ yẹn ẹ gbọ́n sókè gbàdúrà ó yá ó yá ó yá ó bá ọlọ́run sọ̀rọ̀ ẹ máa yin ọlọ́run tó jẹ́ ká rí òpin oṣù kejì. All the celebrants for the month of February, you can join me on the Zoom. Ọlọ́run ẹlẹ́dàá mi o, ká kí ọ wípé o ṣé o. Kàkí ó wí pé ẹ jẹ́ ọ máa ṣí àbá tí ń wọlé. Kàkí ó wí pé ó ṣe Ọlọ́run ẹlẹ́dá wa. Kàkí ó wí pé ó ṣe ó bàbá bàbá. Kàkí ó wí pé ó ṣe Ọlọ́run ẹlẹ́dá wa. Akí ó wí pé ò ṣe ó. Ọlọ́run gbogbo ayé. Sísọ òwò rẹ̀rẹ̀ bí ó ti pọ̀ tó lórí wa. Inú àwọn kò mà tó fún ìrẹ́. Ẹ ṣé o. Kíni kíni kíni kí fi sàn? Òwò rẹ̀rẹ̀ bí ó ti pọ̀ tó láyé mi. Pẹ̀lú àwọn kò mà tó ẹ ṣé o bàbá. Gini, gini, February celebrant. I want to dance. Pẹ̀lú àwọn kò máa tó fún do it. la máa kí olóore soldier carry the last day of the month of February. Olóore. Olóore. Olóore. Olóore. Hey, oore bàbá àgbà. bàbá àgà ah oore bàbá àgà oore bàbá ọ̀gá oore bàbá àgà oore bàbá àgà oore bàbá àgà dúpẹ́ ló tán kí n ṣáwọn àdúpẹ́ àkọ̀rọ̀ ah, ní ògbẹ́jọ́ wẹ́wẹ́ kí n máa dúpẹ́ lọ. dúpẹ́ ló tó kì í ṣá máa dúpẹ́ àwọn ọ̀rọ̀ wa ò gbẹjọ́ rárá ká máa dúpẹ́ ló tó. ọ̀rọ̀ wa ò gbẹjọ́ wẹ́wẹ́ ká ṣá máa dúpẹ́ ló tó. lórí ayé ọwọ́ onídàáyé o ẹ máa rúbọ aleluya sí ọlọ́run ọba tí òjò fi wá rúbọ oṣù kejì ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí oṣù títún òpin oṣù yìí ẹ ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí n máa dúpẹ́ ló tọ́ ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ rárá kí n máa dúpẹ́ ló àmì lè ṣàìṣọ pé ò bàbá. àmì lè ṣàìṣọ pé ò bàbá mélòó ṣàìsàn pé ò bàbá mélòó ṣàìsàn pé ò bàbá mélòó ṣàìsàn ẹjẹ́ aṣọ pé o oore tí bàbá ṣe fún ọ pọ̀ a orí tí mo dé lé o oníbẹ̀rẹ̀. Hey, Baba ńlá, Baba ńlá. ẹ jẹ́ a máa ṣí àbá tí wọlé. Bí ọ̀dà ọ̀nà. Bí ọ̀dà ọ̀nà. An adoration forevermore. An adoration forevermore. Ah, yeah, yeah, yeah. Ẹ jẹ́ ká ní Ọlọ́run dáadáa gbogbo àwátárí òfin oṣù títún february ọ̀rọ̀ wa tó pẹ́ o ọ̀rọ̀ wa tó pẹ́ o ọ̀rọ̀ wa tó pẹ́ o ọ̀rọ̀ wa tó pẹ́ o ẹ jẹ́ a o mọ́mí ẹ máa ẹ máa yé ẹ máa yé ẹ máa yé ẹ máa yé thank you the goal thank you is our goal. àjẹsù ah, ni bàbá. Jésù ni bàbá. Jésù ni bàbá. Jésù ni bàbá. gbogbo ènìyàn jẹ́ a máa ké ògo ògo fún ọlọ́run ẹ jẹ́ a máa ké ògo fún ọlọ́run ọlọ́run tó jẹ́ ká rí òpin oṣù kejì ọba tí ò jẹ́ kí oṣù kejì ó gbé wa mì ọba tí òjò ń gbapá lọ́wọ́ wa ọba tí òjò ń gbẹsẹ̀ lọ́wọ́ wa ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn òní dúró wá ìṣeun o onídúró wá ṣeun o torí pé tó bá jẹ́ nìyàn ló dúró ni wọ́n á ti mọ̀ sọ tó bá jẹ́ nìyàn ló dúró ni wọ́n á ti sá lọ tó bá jẹ́ nìyàn ló dúró ni wọ́n á ti mọ̀ sí gún onídúró wá ṣeun onídúró dúró wa kò ní dúró wa ẹ ṣeun o alátìlẹ́yìn wa ẹ mà ṣeun o torí pé tó bá jẹ́ nìyàn ló dúró ni wá ti mọ̀ sùn tó bá jẹ́ nìyàn ló dúró ni wá ti sá lọ tó bá jẹ́ nìyàn ló dúró ni wá ti mọ̀ sí lẹ́gùn kò ní dúró wá ẹ ṣeun o ẹ ṣeun tẹ́ ò padà ẹ ṣeun tẹ́ ò padà ẹ ṣeun tẹ́ ò padà lẹ́yìn wá o bí abiyamọ ẹ ṣeun tẹ́ ò padà bàbá ẹ ṣeun tẹ́ ò padà ẹ ṣeun tẹ́ ò padà lẹ́yìn wá o bàbá gbogbo ènìyàn jẹ́ a máa kí ògo ògo sí ọlọ́run ẹ jẹ́ a máa kí ògo yẹn bí ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ mo wà nínú àlàyé tó parí oṣù kejì ọmọ mi ń bẹ láàrin àlàyé bẹ́ẹ̀ tí ń dúpẹ́ yẹn mọ́mì mo fẹ́ kẹ́ máa ṣíà bẹ́ẹ̀ tí ń dúpẹ́ yẹn mo fẹ́ kẹ́ máa gbé àwọn ọmọ ọlọ́run wọlé ẹ wo àlàyé kan tó rí òní mọ́mì ẹ mú wọlé ẹ wo àlàyé kan tó rí ọjọ́ òní ẹ ràn án lọ́wọ́ kájọ ní ọlọ́run ẹ gbọ́ ohun tí ọlọ́run sọ fún wa lánàá our past goal as we go into this new month our past goal is thank you i'm reading from that book of psalm hundred and i'm going to take the message translation psalm hundred what we have come to do today is to elogize God, to thank God, and to prepare ourselves into another month. On your feet now, applaud God. Bring a gift of laughter. Sing yourself into his presence. Know this God is good. And God, God, He made us. We didn't make Him. We are His people. His well tender sheep. Verse 4, that is where I'm going. Enter with the password. This is the password we are entering with, even as we go into the new month. He said we should enter with the password, thank you. People of God just begin to say thank you. Níbi tí ẹ wà yẹn, pé thank you. Ṣùgbọ́n kẹ́ ẹ tó sọ thank you yẹn, mo kàn fẹ́ kẹ́ ẹ rò láàrin ààbọ̀ ìṣẹ́jú ẹ ronú ẹnìkan tó bá oṣù yìí lọ ẹ ronú ẹnìkan tó kú nínú oṣù yìí ẹ ronú ẹnìkan tó tí oṣù yìí gbẹ̀mí ẹ ronú ẹnìkan tá a jọ bẹ̀rẹ̀ oṣù yìí ṣùgbọ́n tí ò róni mọ́mì ṣe ti rántí ṣe wá ní wípé ọlọ́run deserve thank you yìí mọ́mì níbi tí ẹ wà yẹn just begin to give God as many thank you as you can begin to give him as many thank you as you can. Begin to give God as many thank you as you can. Bí Olúwa o ṣé, Olúwa o ṣé, Olúwa o ṣé, mo rí òpin February, ọkọ mi rí òpin February, àwọn ọmọ mi rí òpin February, ilé mi rí òpin February. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn. Ẹ máa fi hallelujah dúpẹ́. Ẹ máa fi thank you Jesus yín dúpẹ́. Ẹ máa fi orin ọpẹ́ dúpẹ́. Bí Ọlọ́run o ṣé ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ẹ̀mí mímọ́ ṣe ọba àwọn ọmọ ṣe àjíǹde àti iye ṣe ayérayé ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe àyẹ̀ máa bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa ṣí à ẹ máa ṣí àbẹ tí ń wọlé yẹn ẹ máa ṣí àbẹ tí ń wọlé yẹn ẹ̀yin abiyamọ òtítọ́ ẹjẹ́ àdúgbẹ́ bí ọlọ́run mo dúpẹ́ fún àwọn ọmọ tó fún wa nínú oṣù yìí ọlọ́run a dúpẹ́ fún ẹ̀rí tó fún wa nínú oṣù yìí ọlọ́run a dúpẹ́ fún ohun mèremère tó fún wa nínú oṣù ọlọ́run a dúpẹ́ fún orí ọ̀fẹ́ fún ìdáhùn àdúrà fún ẹ̀bẹ̀ àdúrà wa tó gbọ́ ẹ máa yin ọlọ́run yẹn ọlọ́run tá a pè tó jẹ́ wa nílẹ̀ ọlọ́run tá a pè lóko tí ò fi wá sílẹ̀ ọ̀jagun jagun jagun borí ogun ẹ máa yìn ẹ máa yìn ẹ jẹ́ kí ọlọ́run dá ohun tí yín nìkan ní kọ́lọ́run dá mọ̀ ohun tìyín ni ká rí pé ọlọ́run yẹn dámọ̀ pé olúwa mo dúpẹ́ ohun gbogbo tí mo gbé nínú oṣù yìí ohun gbogbo tí mo gbé nínú oṣù yìí òòjọ́ ni àgbétì fún mi àdúrà ò ṣe tèmi tì gbọ́ mi mọ́ mi bá jẹ́ kó ṣe é tì ni lójú àlá tí aláyẹn wọ́n fẹ́ mú ẹ̀mí yín wọ́n fẹ́ kí aláyẹn gbapá wọ́n fẹ́ kí aláyẹn gbẹ̀sẹ̀ ṣùgbọ́n mọ́mí ẹ jáde nínú aláyẹn tìṣẹ́gun tìṣẹ́gun ẹ jáde lójú àlá yẹn tayọ̀tayọ̀ ẹ jáde lójú àlá yẹn tọpẹ́tọpẹ́ ẹni tẹ́ ẹ lọ́pọ̀ lóyún tẹ́ ẹ bí wẹ́rẹ́ kì í ṣe gbogbo ẹni tó lọ lọ́pọ̀ àwọn kan lọ́wọ́ ò bọ̀ àwọn kan bọ̀ àbọ̀ ara lọ́bọ́dé àánú mà lárí gbà where is your passcode where is your passcode your passcode oh thank you Jesus ó ṣe ọlọ́run mi ó ṣe o mo wá dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ̀yin lògo yẹ fún o alpha omega ẹ̀yin lògo yẹ alpha omega ẹ̀yin lògo yẹ mọ́mí ẹ̀ máa dúpẹ́ dárí ẹ̀ máa dúpẹ́ pé igi lẹ́yìn ọgbà rẹ̀ ò jáde igi lẹ́yìn ọgbà ilé yín ò fàyè sílẹ̀ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́run ò dà mí lóṣù ọlọ́run ò dà ilé mi ọlọ́run ò dà àwọn ọmọ mi mo rí ọwọ́ ìyanu mo rí ọwọ́ ìfẹ́ jésù olúwa wa mo fẹ́ ká dúpẹ́ lórí gbogbo àwọn february celebrant bí ọlọ́run ọṣẹ́ òjà wá wọn tì òjò dìdàkudà mọ́ wa lọ́wọ́ òyà àdúrà ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa a ò rántí oṣù ká kú sẹ́kù a ò rántí oṣù ká balújẹ́ a ò rántí oṣù ká wà nínú ọ̀fọ̀ ẹ jẹ́ kí wọ́n bá oṣù yìí lọ ẹ jẹ́ kí wọ́n bá ọdún yìí lọ ọlọ́run á gbé yín dáa ọlọ́run àgbẹ̀ yín ga ọlọ́run àgbẹ̀ yín ga jésù olúwa wa ẹ jẹ́ a dúpẹ́ fún gbogbo àwọn ẹ̀rí tó wọlé lórí òkè yìí lórí òkè abiyamọ òtítọ́ nínú oṣù kejì yìí ẹgbọ́n ọpẹ́ yẹn sókè àdúrà ọpẹ́ ẹ jẹ́ a dúpẹ́ dáadáa I will be February celebrant join me on the Zoom gbogbo àwọn ọlọ́jọ́ bíi oṣù kejì you can join me on the Zoom you can join me we are going to celebrate them later in our prayer this afternoon ṣùgbọ́n ká tó wọ bẹ̀yẹn mọ́mì mo fẹ́ kẹ́ ẹ máa ṣíà ẹ mọ̀ ní tẹ́ ẹ máa fi ṣíà nínú ṣíà nìyẹn lògo rẹ wà nínú ṣíà nìyẹn láyọ̀ rẹ wà ó wà lára àwọn májẹ̀mú tí ọlọ́run fi ń dá wa lóhùn lórí òkè yìí ó wà lára àwọn májẹ̀mú tí ọlọ́run fi ń rún àwa bí abò òtítọ́ lọ́wọ́ ó wà lára àwọn májẹ̀mú tí ọlọ́run fi ń gbọ́ ìgbé wa tó bá wò wípé báwo ló ṣe ápù fáwọn kan tí ò dẹ̀ fún ẹnìkan ò tí ì mọ̀nà ni àwọn ọ̀nà táwa one, tọ̀rẹ́ it may be little look at that thank you Jesus as little as it was olúwa sọ fún wa ọlọ́mọ mi that is my password password ọlọ́run nìyẹn mo súre gbogbo èyí tẹ́ ń ṣí àlọ́sàn nínú oṣù tá ń wọ̀ lọ́yẹn lórúkọ Jésù ẹ ò ní ńlá síbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ ṣí àfọ́ tẹ́ ẹ pè wọnú ìpàdé abiyamọ òtítọ́ wọn láwọn náà ò ní ńlá síbẹ̀ gbogbo àwọn tí ìpàdé yìí kàn nínú oṣù tá ń wọ̀ lọ́yẹn mo ní wọn ò ní gbé sínú mo ní wọn ò ní kú sínú ohun gbogbo tẹ́ ẹ bá kó wọnú oṣù yẹn ọ̀kan kan ò ní sọnù wọn yín ogun tẹ́ ẹ bá gbé wọnú oṣù yẹn kò ní di ẹrù ogun wọn yín lọ́wọ́ ohun tọ́lọ́run ò pèsè sílẹ̀ fún yín sàtánì ò ní dirú yín oṣù ọwọ́ tó ọwọ́ fi ń ṣe ẹ̀yẹ báyìí lórí wọn lọ́rùn àwọn ọmọ ogun ọwọ́ yẹn ò ní bí ọwọ́ sí i ọwọ́ yẹn ò ní bí ọkọ sí ọwọ́ yẹn ò ní wọnú iṣẹ́ ọwọ́ yẹn ò ní dára mọ́. yọrí ṣe nínú ayé mi àti yín nínú oṣù májàmú yìí lórúkọ Jésù kò ní ṣògo lóṣù kan mo ní kò ní ó lè mo súnra bí násìrì olódùmarè owó tó lòun á transfer ogun February tí ò rí ṣe tó lòun fẹ́ transfer sí ogun March káyìlìyà lórúkọ Jésù ọwọ́ yẹn gbiná wọ́n ní wọ́n fi ṣẹ́ ẹnìkan wọ́n fi ṣẹ́ ẹnu ẹnìkan lórí ẹ̀ ṣùgbọ́n kò rí iṣẹ́ yẹn dé nínú oṣù kejì wọ́n wá fẹ́ transfer bátì káìlìà báyìí lolúwa lórí àwọn ogun wí ogun tí wọn ò rí ọjọ́ iṣẹ́ fún nínú oṣù kejì lórúkọ Jésù wọn ò ní fi kí yín káàbọ̀ nínú oṣù kẹta wọn ò ní fi kí yín káàbọ̀ ogun àṣeyọrí tí òkùnkùn ò ríṣẹ́ lórí ayé mi àtìrẹ nínú oṣù yìí nínú oṣù kẹta wọn ò ní ríṣẹ́ wọ́n ní wọn ò ní rí ṣe bí a ṣe ń tẹ fẹ́búárì mọ́lẹ̀ bí a ṣe ń gbé fẹ́búárì mi tí ò rí wa mẹ́ lórúkọ Jésù àtúntẹ máàṣì mọ́lẹ̀ wọ́n ní agbá máàṣì ẹ̀rẹ́ yẹn bí kíkùn ohun tí mo rí nìyẹn olúwalẹ́mọ̀ mi ẹ ti tẹ fẹ́búárì mọ́lẹ̀ wọ́n ní mo fún yín ní àṣẹ ẹ tún lọ tẹ máàṣì mọ́lẹ̀ màláàkà táyìlì níbi tó wà yẹn máa tẹ mọ́lẹ̀ máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ gbogbo ogun máa ṣùgbọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ìbànújẹ́ máa ṣùgbọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹkún máa ṣùgbọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ikú máa ṣùgbọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ òfò máa ṣùgbọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó di àtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ yín mọ́ ló di àtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ yín mọ́ ló di àtẹ̀mọ́lẹ̀. Yorùbá ẹni olúwa mò ń wọnú ọdún tuntun lọ mò ń mú ọdún tuntun mi olúwa dira fún mi olúwa dira fún mi olúwa dira fún mi mò ń wọnú oṣù tuntun lọ olúwa dira fún àwọn ọmọ mi olúwa dira fún ọkọ mi olúwa dira fún ọyà mi olúwa dira fún ọmọ mi ẹ sọ yóò lọ. lè bọ́kọ yín lọ bí gbogbo ẹ lè bọ́jà yín lọ bí gbogbo ṣùgbọ́n agbára lè tẹ̀lé wọn lọ agbára lè wọ ibi gbogbo ọlọ́run mò ń wọnú oṣù march olúwa dira fún mi olúwa dira fún mi olúwa dira fún ọkọ mi olúwa dira fún àwọn ọmọ mi olúwa dira fún ilé mi olúwa dira fún ẹbí mi olúwa dira fún wa olúwa dira fún wa fún àdúrà jésù olúwa wa ẹ jésù ẹ̀yin olúwa mò ń wọnú oṣù titun náà olúwa tẹ̀lé ta bá ogun mi jáde tí olúwa bá bá ogun máa jáde a sì ṣẹ́gun a borí ogun ẹ pé jésù olúwa mò ń wọnú oṣù tuntun lọ olúwa bá ogun mi jáde olúwa bá ogun mi jáde olúwa bá ogun mi jáde ah bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni báyìí lọ́lúwa lọ́rùn àwọn ogun wí mọ́mì bẹ́ẹ̀ tó ń ṣí àyẹ́ tẹ́ ń ṣí àlọ́ tẹ́ ń ṣí àbọ̀ ẹsẹ̀ ayọ̀ ayílẹ̀bọ̀ ohun tí mo gbọ́ nìyẹn olúwa lọ́mọ mi ó ní wọn bí ẹsẹ̀ kì í ṣe ń dá bẹ́ẹ̀ ni bí ẹsẹ̀ kì í ṣe ń dá mo súre fún gbogbo ẹni tẹ́ ń ṣí àná sọ tẹ́ ń ṣí àná tẹ́ ń ṣí àbò wọ́n ti fúláàgì àkáǹtì wọlé nìkan mo wá sọ dálẹ̀ sínú ayé yín mo wí mi náà sí mi. ní olúwa you made my year you made a long awaited testimony came into my family today. ó ṣé o jésù ó ṣé to ó ṣé wa. ìpè tó dájú ló wà mo sọ fọlọ́run níbẹ̀rẹ̀ mo lọ́lọ́run mo fẹ́ ẹ̀bùn agbára mo ní ọlọ́run mo fẹ́ ẹ̀bùn ọjọ́ ìbí mo ní ọlọ́run mo fẹ́ ẹ̀bùn tó máa ní ipa àti yálé celebration you know wọ́n tó di aago méjìlá àbọ̀ ẹ̀rí yẹn wọlé mo sáré pé bàbá mo ń kọ́ ní ọgbẹ́ wọn ní kí ló ṣẹlẹ̀ mo ló ti wọlé mọ́mì mo súre fún ẹni bíi násìrì olódùmarè nínú ìpè abiyamọ wọ̀nyí lórúkọ jésù ẹ lọ di abiyamọ ológo olùmọ̀jẹ̀ ọjọ́ ìbí lónìí ọ̀ẹ́nì gàgàrí mo fi sọ gbólóhùn àṣẹ jáde sínú ayé abiyamọ tó gbàgbọ́ yìí ohun tí wọ́n pè ní bànújẹ́ lórí ọmọ ohun tí wọ́n ń pè ní ẹkún lórí ọmọ ohun tí wọ́n ń pè ní ọ̀fọ̀ lórí ọmọ lórúkọ Jésù òní bá wọn nítorí wọn. Ah, ilẹ̀kùn ẹyọ yẹn ti ṣí ọ̀run ti ṣílẹ̀kùn ọ̀rẹ́ yìí o ẹ̀mí mímọ́ lọ́la ṣe bá iṣẹ́ mo kọ́kọ́ rò pé ọmọ ni ọlọ́mọ mi ò ti parí pẹ̀lú ẹ̀ ó lọ́mọ mi mi ò tí ì parí àti mo fẹ́ fún ẹ lẹ́bùn kárí lè bò ṣá ìdárúwọ́ kàpá ilé ọ̀sìn dáríà kà á padà sọ́dọ̀ rẹ̀ bàbá. oṣù march owó ìdánimọ̀ fún ògo bá mi rin oṣù kẹta owó ìdánimọ̀ fún ògo bá mi rin oṣù kẹta ẹgbẹ́ kẹ́kẹ́ sórí ọ̀dọ́ ó yá yá yá yá yá ẹ gbàgbọ́ ah jésù olúwa wa ibi tí mo ti ń yin ọlọ́run lọ́sàn-án olúwa ọlọ́run òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ wí wọ́n dẹ̀ gbóhùn olúwa létí mi olúwa lọ́mọ mi afẹ́fẹ́ tó máa bẹ̀rẹ̀ lọ́la ó ní I call it abiamọ òtítọ́ banquet olódùwà kò ṣe mi káyì ọlọ́mọ mi àní mo fẹ́ gbé àjọ̀dún ayọ̀ dìde fún yín ọlọ́mọ mi mo fẹ́ gbé àjọ̀dún ayọ̀ dìde fún ẹ̀yin abiamọ orí òkè ilé ẹja ló kọ́kọ́ fẹ́ wọ̀ lórúkọ Jésù ó sọ̀rọ̀ sílẹ̀ rẹ̀.

mọ́mì wà á gbé báskẹ́ẹ̀tì èso bẹ́ẹ̀ ni bí mo ṣe ń bọ̀ nìyẹn olúwa ní ọmọ mi jẹ́ kó pàdé mi olúwa nínú afẹ́fẹ́ pẹ̀lú bá pẹ̀lú báskẹ́ẹ̀tì èso tó ní oríṣiríṣi èso nínú ó lànà òun fẹ́ bẹ̀rẹ̀ àjọ̀dún ayọ̀ ó láti gbé òun láì mọye lórí òkè yìí ó lọ́mọ mi oṣù kẹta ọ̀tọ̀ ni ọjọ́ ìbí ẹ gbọ́dọ̀ ní àmì ó ló gbọ́dọ̀ ní ayẹyẹ nínú mọ́mì lọ́la yẹn wà á wọ́ basket it could be small it could be medium ẹ̀ wá kó oríṣiríṣi èso sínú ẹ̀ ó di inú fẹ́fẹ́ lọ́la ó <laughs> oh, ẹ̀rù ọlọ́run yìí kó ló ń àbí amọ̀ òtítọ́ bá wọn bó ṣe pè fún mi ni ó ní àbí afẹ́fẹ́ oṣù ara ọ̀tọ̀ lòún fẹ́ dá wọn nítorí oṣù tá ń pọ̀ lọ yìí oṣù ayẹyẹ ni oṣù àpèjú ayọ̀ ilé ẹ̀ta ló kọ́kọ́ fẹ́ wọ̀ ó yá gbá àpèjẹ ayọ̀ ẹ gbá àpèjẹ ayọ̀ màmá tó gbà tó yá àpèjẹ ayọ̀ ó kọ́ lẹ́rẹ̀ wọn ló wọ inú lẹ́rẹ̀ wọ́n wọ inú ọbí rẹ̀ nílẹ̀ ẹ̀rọ sì ẹ wá èso oríṣiríṣi ẹ ń kó sínú báskẹ́tì ó di inú afẹ́fẹ́ lọ ẹ tún pe Jésù ah! gbogbo ẹni tó tí ò fẹ́ parí oṣù kejì tí ìwọ Ọlọ́run fi àánú rẹ mú mi borí ẹ̀ tó lọ tún lọ ogun tuntun mú dèmi ní máàṣì olúwa tẹ̀ mọ́lẹ̀ olúwa tẹ̀ mọ́lẹ̀ olúwa tẹ̀ mọ́lẹ̀ ẹ pe Jésù ẹ sọ ní àdúrà rẹ màmá yìí ẹ̀yin tẹ́ wà lórí YouTube yẹ gbàdúrà ẹ̀yin bàbá mi bàbá mi lórí YouTube ẹ gbàdúrà ẹ jọ fi dálàgbà ẹ jọ fi dálàgbà àdúrà tó gbẹ̀yìn abiyamọ òtítọ́ nínú oṣù kejì rẹ abiyamọ òtítọ́ tó gbẹ̀yìn rẹ nínú oṣù kejì fi dára gbàdúrà yẹn fi dára gbàdúrà yẹn Jésù Olúwa wá ẹni tó fẹ́ bá mi rin oṣù kejì tó oṣù kẹta tó kọ́ mọ́ mi Olúwa tilẹ̀kùn ẹ̀mí ẹ̀ wá sínú oṣù ẹni tó fẹ́ bá mi rin oṣù kẹta ṣùgbọ́n tí ìràwọ̀ tí ẹ ò bá tèmi mu ẹni tó fẹ́ bá ọmọ mi ní oṣù kẹta ṣùgbọ́n tí ò kọ́ mọ́ mi ẹjọ́ ṣọ́ ń gbọ́ mi lórí YouTube báyìí ẹjọ́ ṣé wọ́n ń gbọ́ mi lórí YouTube ṣé wọ́n ń gbọ́ mi lórí YouTube ẹni tí ìràwọ̀ tí ò bá tèmi mu tó ní dandan òun fẹ́ bá mi ní oṣù kẹta ẹni olúwa sí sínú oṣù kejì olúwa gbẹ̀mí sínú oṣù kejì olúwa gbẹ̀mí sínú oṣù kejì olúwa gbé mi sínú oṣù kejì olúwa gbé mi sínú oṣù kejì olúwa gbé mi sínú oṣù kejì ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ sókè ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ẹ gbàdúrà yẹn dáadáa ẹ gbàdúrà yẹn dáadáa ẹ gbàdúrà yẹn dáadáa gbogbo ẹni tí ìràwọ̀ rẹ̀ ò bá tẹ̀mí mú. ó jẹ́ ó jẹ́ gbogbo ẹni tí louder again. Okay. Ẹjẹ́ àgbà gbogbo ẹni tí ìràwọ̀ rẹ̀ bá tèmi mu tó lóun fẹ́ lọ lóṣù dẹ̀mẹ̀ nínú oṣù kẹta. Á Olúwa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ fún mi. Olúwa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ fún mi. Olúwa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ fún mi. Olúwa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ fún mi. Jésù Olúwa wá. Ṣé gbogbo àwọn February celebrant wọrí Zoom? Ọmọ ológo mà níyìn. Àwọn ológo mà lẹ́ni February àwọn ọmọ ológo màná bí ní february mọ́mí àjọ fẹ́ yin ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀ àjọ fẹ́ yin ọba àwọn ọba torí àánú làrígbà màmá mo fẹ́ kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ mi máa ń yọ lọ́nu o àwọn tó jọ bí ti kú o. happy to ọmọ mi Motúnráyọ̀ Oh yes. huh Yeah. wọ́n fi kú ẹbọ dọ̀la tú ọgbọ́n yín dà. Happy birthday to Anjola Olúwa Salami. ọ̀rọ̀ ní bàbá yìí sọ o. God bless you, Evangelist Fola. Oyinlola. Ìjìnà. Ayọ̀ wọ́n fẹ́rẹ̀ dé. Láìpẹ́ láì jìnà. Ẹ ó wà bá wọ̀ pípẹ́. Láìpẹ́ láì jìnà. Ayọ̀ wọ́n fẹ́rẹ̀ dé. Láìpẹ́ láì jìnà ẹ ó bá bọ̀wọ̀ dúpẹ́ ẹ ó jẹ àtẹ̀yọ́. ẹ ó jẹ àjẹyó ẹ ó tún bí ìrọ̀lẹ́ ẹ ó jẹ àjẹyó ẹ ó tún dìgbọ́lé. Ayé ń jìnnà, ayọ̀wọ́ fẹ́rẹ̀ dé, láìpẹ́ láì jìnnà, ẹ ó wà bọ̀ àyípẹ́ láàyè jìnnà ayọ̀ wọ́n bẹ̀rẹ̀ dé láyìípẹ́ láyìí jìnnà ẹ ó wà á bọ̀ wọ́n dúpẹ́ ẹ ó jẹ àgbẹ̀. Ẹ ó jẹ àjẹyó, ẹ ó tún bí ìmọ̀lẹ́, ẹ ó jẹ àjẹyó ẹ ó tún bì í lọ́lẹ́ ẹ ó jẹ àjẹyó ẹ ó tún bì í lọ́lẹ́. Tó bá fẹ́ bí mo bá lọ́mọ yọ, eh? tó bá fẹ́ bí mo bá lọ́mọ jó, tó yọ mi ní ah, olúwa ọmọ inú sì ní èrè ọmọ ibi ní olúwa ọmọ inú sì ní èrè. That is the testimony for all our trusting of. Abamba. That is the covenant. Abamba. Ah, what the adáyọ. Bàbá Elédùmarè. bàbá òun ò ní tó ọmọ wa ò ní tó bàbá òun ò ní tó ẹ jẹ́ ká ní. ọmọ ọlọ́mọ o ọmọ làwòrán ẹ̀yẹ ọmọ o ọmọ o ọmọ o ọmọ o ọmọ o ọmọ o omi yọkú ọmọ làwòrán ẹ̀yẹ ọmọ làwòrán ẹ̀yẹ ọmọ làwọn náà rèé ọmọ òru ọmọ òru ọmọ láyé wa láyé wa fọwọ́ wa méjèèjì àfìgbọ́ ọmọdé bẹ́ẹ̀ ni abiyamọ ẹ máa ṣàmì láyé wa àfọwọ́ wa méjèèjì àfìgbọ́ ọmọdé oh yes oh yes láyé wa rere láyé wa fọwọ́ wa méjèèjì ká fi gbọ́ ọmọ jọ. mo rí ìfòmí ràn mí jọ wá bí ọmọ bẹ́ẹ̀ jọ. Abiyamọ fẹ̀yìn sọ. Ijó ọmọ lójú ìlú abiyamọ bẹ́ẹ̀ ń sọ. ìjọ ọmọ mo kí òwúrọ̀ mi jọ abiyamọ bẹ́ẹ̀ ń sọ. abiyamọ bẹ́ẹ̀ ń sọ. abiyamọ abiyamọ bẹyìn sàn abiyamọ bẹyìn sàn. aláyọ̀ mi ni aláyọ̀ mi ni aláyọ̀ mi ni aláyọ̀ mi ni aláyọ̀ mi ni aláyọ̀ mi ni aláyọ̀ mi ni. I like your name. happy bá a ṣe yin ọlọ́run tá a mọ rírì ọlọ́run tá a rí wípé kì í ṣe agbára wa tá a rí wípé kì í ṣe mímọ̀ ṣe wa lórúkọ jésù ọpẹ́ wa kó ṣílẹ̀kùn ayọ̀ tuntun torí bá a yin ọlọ́run tọkàntọkàn torí bá a mọ rírì ọlọ́run gbogbo àwọn ọmọ oṣù february lórúkọ jésù olùgbàlà oṣù tuntun tá a wọ lọ yìí ọdún tá a wọ lọ yìí lórúkọ Jésù kò ní gbé wa nù àti rí ọdún yìí a ó ṣe ọ̀pọ̀ ọdún àti rí ọdún yìí kò ní jẹ́ òpin fún wa every February celebrate this year will not be your end it will not be your last celebration greater height will be your portion greater grace will be your portion greater anointing will be your portion greater testimony will be your portion in the mighty name of Jesus. Láàárín alààyè a ò ní dín. Mo ní láàárín alààyè a ò ní pẹ̀dí. Láàárín alààyè mo lá ò ní pẹ̀dí. Láàárín alààyè mo lá ò ní pẹ̀dí. Àṣẹ ọ̀run bùrẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Once again, on behalf of our Father in the Lord and myself, we want to wish all the February celebrants, we want to wish them many, many more years in the land of the living. Your thanks given today will open several doors as you go into that new year in the mighty name of Jesus. ìròyìn ayọ̀ kò ní dẹ́kun nínú ilé o gbogbo táwa náà ń yọ̀ ní lórí tó ń fún wa láyọ̀ lórúkọ Jésù kò ní fún ọ lẹ́kún gbogbo ohun tó ń fún wa ní dùnú tó ń fún wa lóríire tó ń fún wa ní ẹnu ọpẹ́ lórúkọ Jésù olùgbà bá a ti bá wọn gbégbá ọpẹ́ nínú orin nínú ìyìn nínú pírẹyà lórúkọ Jésù kò ní fáwọn náà ní ìbànújẹ́. Yeah àṣì ọ̀run bù rẹ ó gbà ọ̀pọ̀ ìwọlẹ̀ nìkan àti rí ọdún yìí o lórúkọ Jésù kò ní jẹ́ òpin àṣì ọ̀run bù rẹ àṣì ọ̀run bù rẹ ó ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa Jésù Kristi Olúwa wa ní ọ̀la àdúrà fẹ́fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀la àgbo abẹ́rẹ́ bẹ̀ ní ọ̀la olúwadàpẹ̀ fún mi ní àbíamọ it's going to be àbíamọ òtítọ́ banquet it's going to be àbíamọ òtítọ́ banquet it's going to be àbíamọ òtítọ́ banquet you get a basket of fruit then olúwa ní basket in ìsúdání wọ́n máa ní oríṣiríṣi èso nínú ẹni bí tó fẹ́ lò lò ẹ́ ó lọ́mọ mi àní lẹ́yìn ẹ̀dá lẹ́yìn ọjọ́ ìbí rẹ mo fẹ́ bẹ̀rẹ̀ àpèjọ ayọ̀ láàrin àwọn ẹbí mi ẹni tó ti forí ẹ̀ gbóòórùn igbó ẹni tí wọ́n ti kọ́ last chapter olúwa lòun fẹ́ bẹ̀rẹ̀ àpèjọ and he called this that next month prophesying into the wind prayer ó pè ní abiamu òtítọ́ banquet abiamu òtítọ́ banquet abiamu òtítọ́ banquet lórúkọ Jésù ó dẹ̀ mọ̀ ìràn fún wa ẹnikẹ́ni nínú wa kò ní kú ṣáájú ayọ̀ ṣáájú ayọ̀ ìlérí ayọ̀ yìí ṣáájú ìmúṣẹ ìlérí ayọ̀ yìí mo ní ẹnikẹ́ni nínú wa kò ní di òkú ẹni kẹ́ni nínú wa kò ní sọ̀rọ̀ nínú ibi jù ẹni kẹ́ni nínú wa kò ní sọ̀rọ̀ nínú jẹ́ àṣù ẹ̀lógúnlọ́ ó ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa ṣe é rí omi tá a máa ń gbé dání yẹn ẹ máa ka psalm hundred sínú omi yẹn lẹ́ẹ̀mí wa psalm hundred ẹ máa ka sínú omi yẹn lẹ́ẹ̀mí wa báskẹ̀tì èso rẹ má mú èso kan sí i oríṣiríṣi èso ni mo gbọ́ as many fruits you can lay hand banquet abiyamọ òtítọ́ banquet abiyamọ òtítọ́ banquet lórúkọ Jésù ó lè má dára fún ọ ní alẹ́ lọ́sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá cross over into the new month. Cross over into the month of February and March. Ó máa wáyé nílùú Houston. Gbogbo But máa my God?